Google Map. Avenue 00214. Iná ni mí! Fàjọ́rò! Ah, ilé idán ńlá, idán Don't Ọ̀gá ni màásítà, màásítà lọ̀gá. Jágà ló gbọ́ jà lọ́wọ́ jẹgbó, jágà ló tún pa jẹgbó olórí burúkú ni wọ́n bọ̀bọ̀ yìí. sórí kò tó wà lẹ ojú ò gbọ́dọ̀ rí o ò gbọ́dọ̀ tú. ikú ló wọlé báyìí náà. ikú ń wọn ẹ̀kọ́ èmi ṣetán láti pa ẹ́. ó ní láti fi bọ̀bọ̀ yìí o kí ìran gangan ni bọ̀bọ̀ ìfẹ́. torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lókẹ́sọ̀n ṣiṣẹ́ ní jágà. wetin concern me concern action èpo ní tèmi pẹ̀lú action. actor ni yaayi yìí. sọ̀rọ̀ fojú mi. gbogbo nǹkan ni mo lè gbà tí pátá mi bá jábọ́. kí ló máa ṣẹlẹ̀ tí pátá mi bá jábọ́.